دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn Chintu Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ògúnmákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ Muhammad al-awwal habibahumullahu wa tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulillah thumma salatu wa salamu ala rasulillah. وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọ̀pẹ́ ilé ìtì ẹ̀dá fún ọlọ́run bá Allah. alhamdulillah. a ń bí ọlọ́run kó jọ kó gba àwọn ìjọsìn yìí kó gbà lọ́wọ́ wa. àmín. ẹ̀rí pé òru tí a lò lọ ó náà ní òru twenty third ìtí a ti tá a wà ní ojúmọ́ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kílẹ̀ ń ṣe lọ báyìí tá máa sọ pé a ti wà ní pé a ti gba àwẹ̀ àwẹ̀ mẹ́ta ó lé ní ogún ẹ̀dẹ̀gbà ń sọ fún wa náà wípé kí a make sure wípé à ń ṣàìsàn lóru dáadáa lásìkò tá a wà yìí à ń bẹ ọlọ́run à ń fara gbolẹ̀ fọlọ́run à ń jáwọ́ àwọn ẹ̀ṣẹ̀ wa tá a fi ń bẹ ọlọ́run kókó ṣàmùkúrò fún wa ká má gbàgbé láti pọ̀ ní allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni ká tọ̀ ní ṣíṣe àdúrà yìí lọ́pọ̀lọpọ̀ ká má fojú di òru kankan ká má fojú di òru kankan káwo pé kò sóòrù tọ́lọ́wọ́n bọ̀ lè múlẹ̀ látọ̀kọ́ bìrì wá nínú àánú rẹ̀ nínú kẹrẹ̀ tó ṣe máa ń ṣe tí ẹ pé ọba àṣeyé òun ni. tírélé yà ń bẹ̀ wá ká má fi àsìkò wá yìí rà rí. a ti sọ fún wa ní kìlọ̀ níbẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ ọ̀lẹ̀ látọ̀kọ́ bìrì wípé káwa mùsùlùmí ká fáyà ọlọ́run ká gbọ́nràn káyé pásìkò jẹmọ́ra wa lọ́wọ́ pẹ̀lú mímọ́ lọ sí àwọn ìfún oríṣiríṣi káàkiri lásìkò yà sùkọ́ ní tí èdè ìdàdàkọ́dé pàtì rẹ̀ kọ́ ni ayẹyẹ ìdàdàkọ́dé kọ́ ni tí wọ́n ń pè ní kéèyàn fẹ́ ṣe kò ń jẹ oríire ìjọsìn eighty three years dá kálẹ̀ yẹn kéèyàn máa tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́nu ilé ọlọ́run àbí nínú ilé èèyàn kéèyàn máa ṣe àdúrà wọn náà ní tí ó sínú. ìdánwò àbákọ́jọ́ kọ́ ló kó gba ògbélé tí a bá ṣe lọ́wọ́ wa fẹ́rẹ̀ kó yàwá yà dáadáalẹ̀ nínú ẹ̀sìn ilé ìpínlẹ̀ mú ní pàdé ìbínú ọlọ́run lẹ́yìn apẹta ẹ̀dápọ̀lọ̀ ta tọrọ alékún ọlá rẹ̀ fún anábìsọ̀lọ́ alẹ́sọ́lọ́m àǹbí ọlọ́run alékún jẹnu rẹ̀ kó bọ́ àtúbọ̀ sí fún àṣọ́hábà bákan náà wà náà ti ya ń tọ́ àtàwátà ń gbẹta aṣẹ́tò láyé lónìí kọ́lọ̀n kó jálẹ̀ ìrìn lójú ọ̀nà dáadáa gúnlẹ̀ gbogbo tó lè da iṣẹ́ wa rú tó lè da iṣẹ́ wa nù tó lè ṣokùnfà ìbínú ọlọ́run láyé ń bí nínú sàárè wa ni àti lálùkẹ́yàbọ̀ wa ni kọ́lọ̀n kó yà wá yà a ń tẹ̀síwájú lónìí níbi tí abádánilẹ́kọ̀ọ́ adé nípa pàtàkì àjọ àṣìṣe pẹ́ńtà ń sọ̀rọ̀ bọ̀ lórí rẹ̀ lánàá tó kéré pé alọ́hun náà ni ìmáfojú kéré àjọ à tá a fi mú ọ ní àfọwọ́ àgbà ìmọ̀mù ṣáfíìn tá a fi ń ṣàlàyé rẹ̀ fún wa. continuation tànà tèmi ó náà ni. àtẹ́sẹ̀ òde jọ̀ọ́ ìwọ́tẹ̀ ìsìdẹ̀rí. Imam Shafi'i ni ṣé wọ́n ń fojú kéré àdúrà ni. wà máa tẹ̀dẹ̀rí bí máa fánà àdúrà. wọ́n ní ṣé wọ́n fàdúrà ṣeré ni wọ́n fojú kéré rẹ̀ pé àdúrà tẹ̀. wà máa tẹ̀dẹ̀rí bí máa fánà àdúrà àfáwa ni ṣé ò mọ ikú tàdúrà máa ń pa ni ogun kẹlẹ́ gbàdúrà. wà á máa dádé ìrìndì máa sànà àádùn àádùn. mo mọ ọyàn kẹ lẹ́gbẹ̀ẹ́ àdúrà àdúrà ló lórí gbogbo nǹkan pátá. ìhámù ilé ilé láàtúnkọ̀tì wà lákè ọ̀pá kátẹ́yàn fòrú tàlàjú àwọ̀. Ṣèhábọ̀ lẹ́yìnlẹ̀ látòkòtì wà lákìí. Ìṣẹ́ tó kò ní tàbí tí ìyàfẹ́ kó lọ ló ń lọ. Màhá àmàdó wà nílé àmàdé kìdọ̀ ooo. Ó Gbogbo ilé náà máa mẹ́nu bà ní àwọn ìjọba ti dùn áì a ti mẹ́nu bá díẹ̀ nú ẹ̀kùn alánàá ibẹ̀ náà láti ti ń tẹ̀síwájú lẹ́nu. wọ́n ti ń sì jù dé. nínú àwọn ààyè eléyìí tí ọlọ́run ti máa ń gbàdúrà ẹrú òun náà nígbà tẹrú bá wà ní forí kanlẹ̀. ọkọ̀bìlà sàlámì mínà sàlámì. ìforí kanlẹ̀ yé Ọ̀nà ni bàtà wà lórí ìgbà. Àkìrọ́bù máa yẹ kú bèèrè àbídù àyíndàrà bí wà fún wà sáàjìdù. Ìṣọ́nà bá ní ẹrú máa ń jẹ́ ẹni tó súnmọ́ Ọlọ́run jù pátápátá. Ní rábì wà wà sáàjìdù. Ọ̀nà ni bàtà wà lórí ìforíkanlẹ̀ torí ẹ̀ ó ní ẹ̀pọ̀ ní ṣíṣe ìdúrà bẹ́ẹ̀. Òṣìṣọ́nà ti fẹ́ gbogbo àrú àwọn Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu wọ́n lẹ́tọ̀ọ́ pàkà ṣe lẹ́tọ̀ọ́ ibi ká ṣe náà ní forí kanlẹ̀. ọgbà àdúrà tó kù náà tẹ máa ń ṣe tẹ́lẹ̀ náà اللهم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما وقراءة دعائي اللهم لا سهل الا ما جعلته سهلا وانت الحزن اذا شئت سهلا ابي اسم الله العظم ìtànà bí rẹ̀ kọ́mẹ́lì tó ní tí wọ́n bá fi pè اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد gbogbo àìní yìí ní ìsìnàwó àdúrà tó ní kìíní ẹ ha sórí ẹ máa ṣe nítorí kanlẹ̀ ẹyẹ fàṣìkò yín ṣòfò ẹyẹ kọ́ńtíráàtì àdúrà títa má táwọn kan gbowó lọ́wọ́ ní sọ́nà àwọn bá ń bẹ ọlọ́run ẹyẹ olè bẹ ọlọ́run fúnra ara yín ni ẹni tó lọ́run bá ń bẹ ọlọ́run yẹn mọ̀nà tó wà lọ́rùn rẹ̀ mẹ̀rẹ̀ṣẹ̀ tó dá torí owó ni tóun náà ṣe kì í ṣe torí tọ́lọ́run òun náà ṣe bẹ́lẹ̀ òun lórọ̀ ara tiẹ̀ tí ẹgbẹ́ ìní wa ń kọ́ ṣàtàjú àti yín fún àwọn àdúrà wà ní ìsìlámù tánà bí kọ́ wa àfàìṣẹ́lẹ̀ àfàìrí gbàdúrà tálọ́ síníkà ló ti rí àlè ọmọ yìí sallallahu alaihi wasallam. wọ́n kọ́ sí lásálámì nínú sọ́lá. nínú àwọn àsìkò àsìkò gbàdúrà ni. wọ́n dá kọ́tẹ́ mi lè Kùránì. tí yẹn túmọ̀ sí pé nígbà tí yẹn máa ṣe tẹ̀sáhùdù lọ́wọ́ ìyẹn tó máa ṣe dùn áwùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìyẹn tún lè ṣe dùn áwùn nínú tẹ̀sáhùdù tábà ti parí tẹ̀sáhùdù wa tán àtàyà yẹn tán tá a tó ka fọ́nrátì gbàgbé yíyà tán tá a tó wá ìṣọ́ nípa nǹkan mẹ́rin ẹ mọ̀ tó wá ìṣọ́ nípa nǹkan mẹ́rin yẹn náà àdúrà náà là ń ṣe tí a bá wá parí ilé yẹn ọ̀yàn ìrún bíkítà ń kí ní ìfínà gan pápọ̀ lọ kó ṣàánú wa ìmọ̀ọ́mù mi tẹ́ kírun lẹ́yìn التحيات لله تنكا لوغن اي تي كاتان تمام تسلاما tí wọ́n ti sọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ méjà ni wọ́n ti ìwọ́sọ nípa nǹkan mẹ́ni tí ànábì rẹ̀ kọ́mẹ́ni pípa wà pé ó ń parí ńkọ́ sọ̀mẹ́sà wọ́n ṣe la ilaha illallah ó bùkátà kọ́pọ̀lọpọ̀ ìmọ̀mù mi gan kó gba tírénì nípa ìrun kíkí. ọkọ̀bílá sọ́lámì mìíràn sọ́lá. tó pé ss ni wọ́n ń da àrùn àwọn èèyàn sí kò ń jẹ́ káwọn èèyàn náà fàánà ṣe ń tó yẹ kí wọ́n ṣe. wọ́n ń dọ́kọ̀tà ní ilé Qur'an. bákan náà nínú àwọn àsìkò tàdúrà tó máa ń gbà tó jáwọ́ okùn fàǹtì àfi máa ń bẹ ọlọ́run tọ́lọ́ tó máa tún gbàdúrà. wọ́n ń dọ́kọ̀tà ní ilé Qur'an. ìbàtí tí yẹn bá parí àrùkùránì ta sọ yẹn iṣẹ́ tí kọ́wà tó kọ́ mà táwọn èèyàn máa ń ṣe ń lẹ̀ wá ní and bisimilahi idaja bisimilahi ina atina bisimilahi alfatiha àwọn ya ka alfatiha rárá àwọn aṣáájú àtọrọ oríṣiríṣi nǹkan àwọn alfatiha rárá sẹ́rí bá a ṣe máa ń lo àwọn ayé alukóran láti fi gbàǹkan lọ́dọ̀ ọlọ́run a láti fi tàwa sọ̀rọ̀ lóòótọ́ a lè lo ká fi ṣe àkàsọ̀ ṣùgbọ́n bá máa ń ṣe rèé lákàwé ẹ̀ ń wá ìṣọ́ nípa aburú àwọn ẹlẹ́gàn àwọn onílára àwọn oníkèéta àwọn tí wọ́n ń ṣe hasad ẹ wá ka suratul falak tẹ́bà ti ka sọ́rọ̀ yìí délẹ̀ àkàrí bá ṣe ń lo alukurani fi gbà kan lọ́dọ̀ ọlọ́run rò mistake ní tọ́pọ̀lọpọ̀ máa ń ṣe ẹ̀ náà sọ pé ọlọ́run máa bá aṣọ yín bísí láàrin láti ọlọ́run máa bá aṣọ àwọn bàbá wa bó fẹ́ bẹ́ẹ̀ pélé láti yẹn gan kì í ṣọ̀rọ̀ àyà ìṣọ́ àyà tí àwọn máa wá ìṣọ́ kúrò níbi ojúkójú àṣà sí inú orú rẹ̀ ní suratul falak ẹ wá kà láti bẹ̀rẹ̀ dópin tẹ bá kà tán ẹ wá tẹ́wọ́ sọ́dọ̀ ọlọ́run ó lọ́n wọlá sọ̀rọ̀ tí mo kà yìí ẹ̀tún lè fi sọ́ọ̀tù náà ṣòfò wọlá sọ̀rọ̀ méjèèjì tí mo kà yìí wọlá tóun ló fi dé kànáàbì ló fi bá a ṣẹ́gun àwọn ọ̀tá rẹ̀ nígbà tí wọ́n ṣe nǹkan burúkú tí nígbà kínní àná àwọn ẹni ọlọ́njọ́ gbogbo tí wọ́n ṣe má jẹ́ kó lapa lára mi má jẹ́ kó kàn mí orí ara wọn ni kí wọ́n fi gbé iṣẹ́ wọ ara wọn bá a ṣe máa ń lóore o. ayatul kòtò fún ìṣọ ẹ tọrọ ẹ kọ́kọ́ ká ẹ wá tọrọ tẹ n tẹ ká yẹn lẹ máa fi tàwa sùn. ìyá ni tó mọ ìdá. ọ̀sẹ̀ mi lẹ́kùnrin rẹ̀ á. ṣé ẹ ti gbọ́ yé wọ́n á ti sẹ́yìn máa ń ṣe o. ọ̀rìn dà ọ̀sẹ̀ mi lẹ́kùnrin rẹ̀ á. níbi tá a fọwọ́ sí ìrìn náà ká tó ti bẹ̀rẹ̀ náà tó mú nǹkan kan fatia albarka ẹ̀yọ́ ọmọ ayá mi mùsùlùmí ẹ̀yẹ kà mọ́ ìkàkó kání ìsọ̀rọ̀ alukuraani kodo ìdúgbòdúgbò ẹ̀ alifatia fatia albarka alẹ́ abudu bẹ́sì máa ń kẹ́ ẹ̀sìn bẹ́sì ń kàdé lẹ̀ yẹn ìkàkó kání o sọ̀rọ̀ tó fatiha kan ṣe tá n ká lórí irun yìí nìkan òun náà ní tó sọ̀kalẹ̀ fún anabi sọ̀lọ́ ọ̀sọ̀lá ìsọkúsọkọ táwọn kan máa ń sọ pé ẹ̀mejì ní fatia sọ̀kalẹ̀ á ní kan fatia albarka ìkan fatia àkékè síbi tá ń kírun rárá o aláàlàálì òsùn tó jẹ́ wà náà nínú àlùkùránì àti gbogbo ntẹ máa ń kà látòkè délẹ̀ yẹn ẹ má kà ilé yẹn mọ kéèyàn má ti máa dùn sí máa kó nínú àwọn àsìkò náà ni tájì yẹn bá kọ pàápàá jù náà àwọn olùmọ́ni lóru tájì yẹn bá kọ lóru orí mọ́láàpù káwá bí ọlọ́run tá a bá gbọ́ kíkọ rẹ̀ lóru lásìkò tí kì í ṣe àsìkò tó máa ń tó yẹ kájì yẹn kọ wọ́n ní nígbà yẹn olórí mọ́lákù ni orí kan nínú àmàlíkà ọlọ́run àríkà wa sọ fọlọ́n pé aláhùn ìní asálùkà mi fọlùkà bàbá gbọ́ tó dúbẹ̀ ọlọ́run mú béèrè lọ́dọ̀ rẹ̀ ọlọ́run fún mi nínú ọlá rẹ̀ ọ̀bọ̀lọ́lá nìyẹn o kọ̀ọ̀kan délé yìí rí àlékà wa ń tòsí wa nìyẹn o. bákan náà sí ẹ̀ bọ́ọ̀lù orí ìrìn àjò ó dá púpọ̀ kí a máa ṣe dùá àdúrà nínú àjọ ọlọ́ máa ń gbà. wọ́n dáhùn wá tí ó lè máa ń fi lò. àdúrà ńlá kan tó rèé èèyàn kan ṣe tí ò dáa fún yín èèyàn kan ó jàǹbá yín ó lu jìbìtì fún yín ó sọ̀rọ̀ yín lẹ́yìn láì dáa ó ṣàṣì àbòsí yín ó gba ẹ̀tọ́ yín ó ṣàlù yín jìbìtì ó ṣe ohun tí ò yẹ fún yín àbòsí ló ṣe fún yín tó wà gílẹ́rìn fún àbòsí lè lè ṣe ẹni tí wọ́n ṣàbòsí fún ọlọ́run ọba máa ń yára gbàdúrà rẹ̀ púpọ̀ tán bá ṣàgbẹ̀ sí fẹ́yìn ẹ má lérí pé ah èmi ló ṣe ń tó ṣe yìí fún ah ọkùnrin wa gbá o bóyá ọkọ ni bóyá ìyàwó ni tó fi jẹ́ pé kò dáa kí èèyàn máa yan rẹ ẹni jẹ oyan ìyàwó rẹ jẹ ló bá jùlẹ̀ ló bá pàṣẹ pẹ̀lú àwọn ọmọ ló bá gba àbẹ̀kan lọ pẹ̀lú obìnrin kan èlò ló ń gbádùn mi ń mi kó wá rojú ẹ fọlọ́run tábí ẹ bá gbà ibi àbí wọ́n láì lórí jìbìtì fọ́kọ̀ rẹ̀ o ṣàbòsí ẹ̀ ládùúgbò ṣe ń forí rọ tó ń ṣe gbogbo ẹ̀ ìwọ́n wá ṣàbòsí fún òyìnbó jẹ lẹ́yìn àti gbogbo ọ̀nà tó ní kálukú náà mọ̀tẹ́ fi yanra yín jẹ àbá àwọn tí àwọn tí wọ́n ń darí ni wọ́n ṣàbòsí fún àwọn ọmọlẹ́yìn wọn bí àwọn tó ń tukọ̀ ìjọba wọ́n ṣàbòsí fún àwọn ọmọlẹ́yìn àbá àwọn ọmọlẹ́yìn ni wọ́n ṣàbòsí fún ìjọba àti gbogbo ìran abí tí àbòsí máa ń gbà fi wá ẹni tí wọ́n ṣàbòsí fún bá tí ẹ bá fi lè bẹ ọlọ́run lórí ẹni tó ṣàbòsí fún kíákíá ànábì ní àjọ ẹni tó ṣàbòsí fún onílé ìfẹ́bẹ́ ìnáwó wàbí iná lọ́hì ṣìjẹ́ àbọ̀nì ó ní kò sí gẹ̀gẹ́ láàrin rẹ̀ tó fi máa dọ́dọ̀ ọlọ́run kí lè tí a bá ṣàbòsí fẹ́yìn ẹ má morúkọ lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́bọ kan ẹ má lórí morúkọ lọ sọ́dọ̀ àwọn oníjàràbí ẹ má morúkọ ẹ káàkiri ẹ má dara ẹ láàmú ẹkàn bẹ ọlọ́run ọlọ́run wọlá pé wọ́n ni mo mọ̀ wọ́n ni mo ń sìn wọn tẹ́ni yìí ṣe fún mi gba ẹ̀tọ́ mi padà fún mi lọ́wọ́ ẹ̀ tẹ̀bá mi dáṣẹ̀ rí àfin tẹ́bá fi lè tẹ́jẹ́ ìsun ọlọ́run tẹ́ tí ó gbìyànjú débi pé ẹ̀ lè foríjì tó bá kọ̀ọ̀rọ̀ kẹ́ tó wá lọ ṣẹ́ bọ́ ẹsẹ̀ fọlọ́run àdúrà yẹn agbàgbé ọ̀pọ̀ ọ̀rọ̀ tó lè أَمَّنْ يُجِيبُ الْمُسْتَضْطَرَّ إِذَا دَعَاهُ Ọlọ́run bá ní talẹ́ni náà tó ṣe tán àti dáhùn ìpè ẹni tí ó wà nínú ìnira tí kìí ṣe wọn ọlọ́run nígbà tí ti gbà tẹ́ni náà bá pè wọ́n. Àwọn agbọ́n tọ́lọ́ mi tẹ̀lé ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n á dẹ̀ bá káwọn tó ní lára kúrò tó bá pe ọlọ́run pẹ̀lú kókò dà kan mí pọ̀ mọ́ ọlọ́run. Èèyàn Ṣé báyìí lẹ́la wọn tí ojú ọ̀pọ̀ Nínú àwọn àna, eré tí àjọ àti wọn fi ń gbà. Ọmọ náà ní kí òbí ṣàdúrà fún ọmọ rẹ̀. Òbí, àdúrà òbí, la ilaha illallah. Kí gbogbo àwọn èèyàn láyé kí wọ́n gbárí jẹpọ̀ kí wọ́n náà ń ṣépè lé ẹ lórí. Tó ò gbogbo èpè tí wọ́n ń ṣẹ́ fún ẹ orí ara wọn máa fi gbé kí gbogbo yẹn láyé kí wọ́n gbáríjọpọ̀ láyé kí wọ́n máa ṣàdúrà fún ẹ kó bí ẹ máa bínú sí ẹ kó máa gbé ẹ ṣépè gbogbo àdúrà táwọn èèyàn ṣe fún yẹn ò lè gbà òbí pàtàkì púpọ̀ kókó wá padà sílé ẹ lọ bá àwọn òbí àwọn kan ti kọ́ yín nípa pámọ́ra lónìí wọ́n jẹ́ kẹ́ rójú ráyè rọ́dà rí táwọn òbí rò wọ́n ti kọ̀ yín sáwọn òbí wọ́n ti kẹ̀yìn àwọn òbí sí yín àjọ àbí àjọ àti máa yára gbà ní. wọ̀lì mùsùlùmí lè àkí ihe fi rọ́sẹ̀rì làbáyébì. bákan náà mùsùlùmí ó gbọ́dọ̀ máa ṣàdúrà fún ọmọ ìyá rẹ̀ mùsùlùmí kó má jẹ́ lójú àdúrà ojú ló pọ̀ jù tá ní ìsìn fúnra wa ẹni tó ń bẹ lọ́wọ́ ọmọ nìjọ́mọ́ rẹ̀ ìdí nígbà tí wọ́n ṣàdúrà lóru ní ìsìn ṣe ọ̀nà ẹni tó wà nínú ìnira ẹni tá àti ìjà tó le fún ní ìsìn tí wọ́n ṣàdúrà tó ń bẹ ọlọ́run ṣé òun rántí ṣàdúrà fún tí wọ́n bá ń bẹ ọlọ́run fún ọmọlàkejì rẹ̀ tí a bá ń bẹ́lọ̀ fún ọmọlá kejì rẹ̀ ó máa jẹ́ ká àdúrà tiẹ̀ náà gbà tí ò sọ fẹ́ni ẹkún bọ̀dẹ̀ ṣàdúrà fún yóò ní ìdájú sọ fún láàrin wà tọ́lọ̀. ìdọ̀lẹ̀ kọ́ ilé àdówì fìlhárùbì. ní ti sáàdúrà tó ti máa ń gbà nígbà tí wọn bá pàdé àwọn ọ̀tá tẹ́yàn wá dúró tọ́ pé ogun ló fèsì ni ọlọ́run mo dé ìwọ nìkan náà ni mo mọ̀ mí mẹ́lò mi àwọn tó kọjú sí mi àwọn tó ń bá mi gbógun tó ń bá mi jà yìí àwọn tó ń dìtẹ̀ wọ́n mi tí wọ́n ń pẹ́ẹ̀nù oríṣiríṣi nǹkan pa mí yìí àbáwọn ọ̀tá tí wọ́n bọ̀ tí wọ́n wò yìí Allahumma inna naj'aluka fi nahurihim wa na'udhu bika min shururihim tíyàn bá ń ṣe báyìí ìfẹ́ láàánú ọlọ́run ọ̀nà sí Allahumma anta abdi Ní àdúrà náà ni tí bákan náà ní tẹ̀síwájú. wà fi lè òṣèbú rí. àwa ní àwọn àsìkò kan láàárín ọ̀sẹ̀ tó jẹ́ àwọn àsìkò tó yẹ pé tí wọn bá ṣàdúrà ń bẹ̀ ọlọ́mọ tún gbàdúrà yẹn. yàwó máa lè jú mu àrùn. mo kọ́ kúrò síláàmù kọjá kí ni wọ́n ń ṣe ń bẹ̀ gan-an. alhamdulilayi alhamdulilayi. yàtọ̀ juma. máa lè jú mu àrùn. ọjọ́ juma. وبخاصة في آخر ساعة منه ní ẹ̀yìn sọ́látù àṣírí tí ó kù díẹ̀ sí sọ́látù mọ́jú wọlé jọ jùmọ̀ àsìkò ìgbàjú àníyàn tẹ́rù bá bí ọlọ́run lásìkò gbà náà arábìnrin tọ̀lọ́ sọ̀rọ̀ wọ́n ní tí a bá ṣàlọ̀ ọ̀la tó wọ ní masjid ń gbà náà tó ṣe náà fi àrọ́kà méjì tó ṣe tẹ́ṣẹ́lẹ́ fi masjid tó wá jókòó tó wá ara wọ́ra tó síwájú ọlọ́run ó ní tó bá béèrè lọ́dọ̀ ọlọ́run gbà náà ọlọ́run máa ṣe fún pẹ̀lú àánú ọlọ́run ṣùgbọ́n ẹ mọ̀ pé a ṣe ń bọ̀ ń bí kí ni wá ń fà tí mò ń ṣàdúrà tí yóò gbà gan-an gbogbo tẹ́ ń kálẹ̀ ìgbogbo náà ni mo dẹ̀ ti kọ́ kalẹ̀ mo dẹ̀ ń ṣe náà bọ̀tí ìdí ìrí gbàdúrà àwa ṣàlàyé tó ń blọ́ọ̀kù àdúrà tí òbí gbà. àfihàn aṣíwòrì. lóṣù náà láwọn àsìkò gbàdúrà. jẹ́nẹ́rù Ramadan inda al-fitri wa inda as-sahari. nínú oṣù Ramadan jésù oṣù gbígbàdúrà ńlá tó tó yàtọ̀ sáwọn oṣù tó kù bá kájúrọ lásìkò sàhódà ti tọ́ọ̀rù rẹ̀. wọlé ìlà tó lọ́kọ́ èyí tó tún wá jẹ́ olórí rẹ̀ pátápátá òní ìrìn ah! ọlọ́njọ́ àti ní àti ọlọ́njọ́ àṣekò ń gẹ̀ẹ́rẹ́ o. àti ọjọ́ àrọ̀fá ọjọ́ fẹ́ kú ọ̀sán rẹ̀ ló dáa jù nínú gbogbo ọ̀sán ọjọ́ ayé òru lẹ̀ láti kọ́ ló dáa jù nínú gbogbo òru ọjọ́ ayé bákan náà ọjọ́ àrọ̀fá yẹn lọ́sàn rẹ̀ Oye kí ṣe ọjọ́ ilé yá kọ̀la. Kò yẹ kí yẹn máa rẹ̀ káàkiri kí yẹn máa dààmú ara rẹ̀ káàkiri. Ó yẹ kí yẹn rọra jókòó nìkan jọ náà. Kó wá kó fún bẹ́ẹ̀ lọ́wọ́ kó máa ráwọ̀ rẹ̀ sọ̀sọ́dọ̀ ọlọ́run. Torí ọjọ́ yẹn lọ́sàn-án ọjọ́ yẹn, ah! Ọ̀sán ńlá ni o. Náà, Bákan tó jẹ́ àwọn ààyè àpọ́nlé, àwọn ààyè àlùbáríkà, àwọn ààyè àdìrì. Kò sí sí alẹ́ kọ́ nílé láyé lọ́gbà láti ní ìlọ pé ilé Ọlọ́run bó tilẹ̀ òun kí jàǹkárù wọ́n ṣe síbẹ̀ tó ó dájú ló lè tiẹ̀ lọ. ilé Ọlọ́run ọba ni inú ilé ọlọ́run dẹ̀rẹ́ tí ń ṣe ọ́fíìsì àwọn àlékà ọlọ́run ibẹ̀ ló dáa jù láàfi gbọ́dọ̀ máa ṣìwà bàjẹ́ ń bẹ̀ lára gbọ́dọ̀ báyàwó rẹ̀ ládẹ́sẹ̀pọ̀ nínú masjid ó gbọ́dọ̀ bọ́dálẹ̀ ní òhò nínú masjid ó gbọ́dọ̀ kóluwọ́ ní masjid torí pé ní iṣẹ́ ìṣúra nábì pé sallallahu so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bọ́dà ìgbọ́dọ̀ lọ gbáwòrán kalẹ̀ sínú masjid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bìlmọ̀sáàjì ni ó mú máa wọ ìdálẹ̀ kan masjid à ń anábìlẹ̀ tó bá kódà tí nǹkan bá sọnù ọ̀gbọ́dọ̀ wọn wá kéde ní mọ́sálásí pẹ̀jọ ẹnìkan ta ló bá ara agbóhìn ọtí tagun kan ní mọ́sùlùmí bí o wọn ni rárá kíkó wá paramọ́ ní ilé ọlọ́run ẹ má kó dọ̀tí bá bẹ̀ ká táwa lulè kẹ́ máa wòrá ní òkú wò ṣẹ́kìmọ̀ tó wà ń bẹ̀ nìyẹn ibẹ̀ kì í ṣe bí téèyàn máa kó pọ́pátì lọ lọ́jọ́ sí ibẹ̀ kò jáde anábìlẹ̀ tó bá sọ pé ẹni tó bá ń kéde pé nǹkan sọnù lọ́wọ́ ni mọ́sùlùmí anábìlẹ̀ kan sọnù tó ọlọ́run ní jórí irú àṣàwọlélé ẹgbẹ́ dọ̀tí lé ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń dín nǹkan lára ara yín àwọn òporo nínú ọjà nínú ilé ẹ wá kó dúkìá oríṣiríṣi náà wọnú ilé ọlọ́run tẹ̀ wá sí lọ́hùn ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀ Islam kì í yẹ̀yẹ́ ẹ̀sìn yẹ̀bùyẹ́bù bọ̀. ìdẹ̀lẹ̀ káàbà. a wá lè bẹ̀rẹ̀ láàárín Hajarul Aswad sí ẹnu ọ̀nà Kàábà yẹn ni Mùtẹ́zìn láàárín Hajarul Aswad Blackstone yẹn sí ẹnu ọ̀nà Kàábà àárín méjì yẹn tí yẹn bá dúró bẹ̀ tó ṣe àdúrà àyíkítà àdúrà ní àsìkò níbẹ̀ yẹn. wà á dàmọ́ kọ́ mi Ibrahim alayhi salatu wa salam. bákan náà tí a bá tẹ̀wọ́ ọlọ́pọ̀ tó ń dá sí débi mọ̀kọ́mù Ibrahim irú bẹ̀rẹ̀ náà ní sàn yìí gbàjọ́ àní gbogbo àná àmọ́ bẹ̀ tí a máa ń dúró tìràkà láti tìná fílà ọ̀rọ̀kà méjì bẹ̀rẹ̀. sọ́kà sọ́fà wà lẹ́mọ́rùwà. náà wá tó wá wà níbi sọ́fà wà lẹ́mọ́rùwà ìta máa ṣe àṣà yóò bẹ̀rẹ̀ náà sọ́fà wà lẹ́mọ́rùwà. àwọn tó wà ń mọ̀ yàwá tí wọ́n tọ̀ wá fúlọ́ ní ba ìjọsìn Mùsùlùmí ni àsìkò gbàdúrà níbẹ̀, àyè gbígbàdúrà dẹ̀ ní. Kódà àrùfá àyè gbígbàdúrà níbẹ̀. Wọ́n ń dájú rí bí máa ìzamzam. Ẹja tún gbọ́ kan tó yẹ sọ́pọ̀lọpọ̀ kọ̀ bí ara sí. Wọ́n ń dájú rí bí máa ìzamzam. Tí a bá fẹ́ mu omi zẹ́mzẹ́m tí a wá bẹ Ọlọ́run nígbà tí a mú pé Ọlọ́run ní tí a bá fi tọrọ, ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ní ó ní máa ò zẹ́mzẹ́m lé mọ́ ṣe rẹ̀ bẹ̀rẹ̀. Ó ní omi zẹ́mzẹ́m tẹ̀ ń wò yẹn o, ohun tí a bá mú torí rẹ̀ ni o bí ẹ̀ ń kíyèsí ẹ ti ṣe tẹ́sì oríṣiríṣi ìdí yẹn ṣáà ń dà ní láàmú ẹ̀ mójútó tó ń ṣe lára ẹ wá ara omi zẹ́mizẹ́mi tí kì í ṣe tí wọ́n ti dà lùtù lórílẹ̀‐èdè wa ń bí ebi tí wọ́n bá gbé lédè àwọn oníjìbìtì kan tí màá lọ dà lùtù á da omi lásán sí wọ́n ti wá sílì ẹ̀ padà rárá o tó bá jẹ́ zẹ́mizẹ́mi gangan gan ni tẹ́ bá mú tẹ́ wá sọ fọ́lọ́nkẹ́ tó mú ọlọ́run jọ nítorí ṣe mí lágọ̀ọ́ ara mi mo ti lògùn mo ti gba abẹ́rẹ́ mo ti mo wá ń fi tóbi ọlọ́run bá bẹ omi tí mo fẹ́ mu yọ lọ́n lólókùn fà àti jẹ́ kí eré òsàn lára mi téèyàn bá mú pẹ̀lú ìkìláàsì pẹ̀lú àánú ọlọ́run àlàáfíà dé anábìnrin mọ òun zẹmi zẹmi bí mo ṣeré bẹ́lá ó ní tí bá mú kí ló máa ṣiṣẹ́ pẹ̀lú àánú ọlọ́run. wọ́n lè bá bòlè bá kílá. àwọn eléyìí ni àwọn okùnfà yìí tí ó hàn ó wá pa àwọn kòkò àmì náà ti lẹ́pọ̀ pamá. Ọbílá ẹ̀dùn ààrùn. Èyí tó yẹ ká máa ṣe kó tó dípa ṣàdúrà. Yàpọ̀ bí mo ta ó bá ti sọ dípọ̀. Ṣẹ́rí gbogbo ya fi ń sọ ni pé Mùsùlùmí ò ní bùkátà sí pé ìdí ọṣẹ àwúrí ọṣẹ ìtajà àgbélépọ̀tá ẹbu ẹfẹ̀ kọ lò ó ẹfẹ̀ gẹ́rẹ́ wò ní àwa o Mùsùlùmí ni mò ń sọ Eh, àrímọ́lẹ̀ wò ní ìdí ẹ̀ mọ́ àdúrà wà confam àsìkò tajà yín ṣe wà ṣùgbọ́n tó ń sábà dà yín láàmú ni wípé gbogbo àwọn àfáà tó yẹ kí wọ́n kọ àdúrà fún yín tẹ́ bá ti ṣàlàyé problem yín fún wọn wọ́n á kọ bíìlì fún yín ni ìyá wa ń tà fẹ́ ṣe ìtẹ̀lú tẹ kálẹ̀ yìí á ná yín ní two thousand naira o eh, pẹ̀lú rẹ̀ náà gbàgbọ́ ẹ̀ tún ra adìyẹ o gbogbo oríṣiríṣi tí nígbà tí sàfà dẹ̀ ti wá tó yìí níbẹ̀ dẹ̀dẹ̀ nìkan jó ní ìyẹn dẹ̀ sọ pé fifteen thousand naira wá. ìkọ̀kan náà lọ́dẹ̀ ni wọ́n fẹ́ ìṣòro dẹ́ gbé lọ́bẹ̀ lè bá fi rí pé ẹ lè máa tójú bọlé káàkiri ẹ má tójú bọlé mọ́. kẹ̀kẹ́dì mo tẹ bá ti sọ ọ́ di kan. àwọn tó jẹ́ àwọn tí yàn sílẹ̀ ṣe tàdúrà fi máa ń yára gbà fún yàn. kẹ̀kẹ́dì mo tẹ bá ti sọ ọ́ di kan. ọ̀nà kéèyàn kọ́kọ́ tiẹ̀ jẹ́wọ́ kọ́ ọlọ́run mọ̀ pé mo ti dẹ́ṣẹ̀ yìí mọ̀ pé lẹ́sẹ̀ ni mí gbogbo ìwà àbàjẹ́ mo ti hù sẹ́yìn tí ò da ọlọ́run foríjì mí ọlọ́run mo túbá ọlọ́run ṣàmójúkúrò fún mi. ara ń tó ni màá bá nínú. bákan náà ń tó wá gbà lọ́wọ́ èèyàn tí kì í ṣe tiẹ̀ ilẹ̀ onílẹ̀ tó mú mọ́ tiẹ̀ property ní property tó dàpọ̀ mọ́ tiẹ̀ àti gbogbo ohun tó fi ṣàbùsí fọ́mọlà kejì dá padà fẹ́ni tó gbà lọ́wọ́ rẹ̀. wọ́n yẹ kú náà lè máa bọ́ ẹ̀mù wà lè máa ṣe rọ́bù wà lè máa lè bá sùn wà lè máa sìkánù mi náà lè kásí bí lè hàlàálì. bákan náà ohun tó fẹ́ wọ̀ ohun tó fẹ́ jẹ ibi tó fẹ́ gbé ohun tó fẹ́ mu gbogbo ìṣẹ̀mí ẹ̀ pátá bẹ́ẹ̀sì ẹ̀ lórí hàlàálì lórí tó má jẹ má fi èèwọ̀ má ju àwọn òjìjẹun èpè sanra kó wọ́n máa rọpọ̀ káàdúrà rẹ̀ gbà rárá anabi sọlọ sọlọ mi sọ̀rọ̀ arákùnrin kan tó ń ṣàjọ àwọn bí Ọlọ́run bí Ọlọ́run bí Ọlọ́run anabi wa sọ fún ọsọ àbà pé n tẹ́yìn tí mò ń ròyìn rẹ̀ fún yìí onírìn àjò ni o ìdí ìlú sáfà ó pẹ́ lórí ìrìn àjò. anabi sọ pé gbogbo irun rẹ̀ pàápàá irun rẹ̀ ti dí kókó gbogbo aṣọ rẹ̀ ti kẹ́ fún. ẹ̀mú ti àdé yìí ẹ̀rọ pa sọ́lẹ̀ kan pé nínú gbígbàdúrà ní kíyàn jó nínú àjò ọlọ́run máa ń lo gbígbàdúrà ẹrú ẹni yìí wá tẹ́ ọsọ́dọ̀ ọlọ́run. mọ́lá ya rọ́bì ya rọ́bì. ó tún wá ṣe nọ́mà ó tẹ́wọ́ nínú tọ́nà tó ń bá fi gbàdúrà ẹrú ní kẹ́rú ọlọ́run. alábìnrin ọlọ́run máa ọlọ́run ọba máa ń tijú ẹrú rẹ̀ kó tẹ́wọ́ sí ọ̀dọ̀ rẹ̀ kọ́lọ́run wá dá ọwọ́ yẹn padà fẹ́rú lófìfò ẹrú yìí wá tún tẹ́wọ́ sọ́dọ̀ ọlọ́run. yàrá bí yàrá bì. kò tún wá pé yá àṣìkà yá ìlú kò pé arúwà bílà arúwà bá kò pé yá sí àkíní kan ọlọ́run ló tún pè ọ̀pọ̀ kọ́ ló pa orúkọ àlùjọ̀nú kọ́ ló pè ànábì ọlọ́run kọ́kọ́ ló ń pè. wọ́n máa kánú haram. alábẹ̀ẹ́ni gbé ọrọ́kọ tó dáná rẹ̀ rú ni pé fúnlọ́ọ̀tún ń tó ń jẹ haramu ni. wọ́n máa ṣọ́rọ́bù haramu. ń tó ń mu haramu ni. wọ́n máa ìbáṣú haramu. arábìnrin kọ́dà ń tó wọ haramu ni. wà gúdí yá bí haramu. haramu náà ló fi ló fi lè ṣẹ̀mí ló fi tọ́ tó fi dàgbà tó fi wáyé. náà yóò ṣàjà bùlà ohun tó ṣàkóbá fún onípẹ́nu haramu tó ti ń lè ṣẹ̀mí yẹn. anábìnrin báwo lọ́nà ti fẹ́ gbàdúrà rẹ̀ ẹlẹ́nu rírùn ni.

téèyàn bá ti ní ọ̀nà haramu kan tó ti fi ń rí owó tó bá wá ṣe àdúrà tó bá bẹ̀ lọ ọlọ́run nígbàdúrà rẹ̀ eléyìí náà pàtàkì púpọ̀ gbogbo tẹ́ fi ń rò pàdúrà yóò gbà àwọn tó ṣẹlẹ̀ bẹ̀ nìyẹn. wọ́n lè kí fáwọn mìíràn pọ̀ áàd. pọ̀ bó ṣe wù ló ṣe ń gbà ó máa ṣe jọ́ sí lóru ó máa gbà mọ́dé tọ́sí lẹ́yìn ramadan thirty forty fifty ṣojú ọ̀run òkà kún ìwọ tó ò ka ọlọ́run kún sọ́mìrì rẹ̀ ni pé ò ka ọlọ́run kún ìwọ́dẹ̀ ń fẹ́ kọ́lọ́run kàwọ́ kún kó ṣe tí wọ́n ń fẹ́ fún wọ. rárá àwọn àgbàlagbà náà ni èèyàn tí èèyàn bá dọni síwájú olóma aláǹfààní àti tẹlẹ̀ tútù ènìyàn ọ̀dùn tán ọ̀dùn náà ìwọ ò òun retí kọ́lọ̀ ń ṣe fún wọ torí ẹ̀nà pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń tàn jẹ́ náà fi sọ pé àdúgbò lọ́gbẹ̀ àjọ àti ń já kéèyàn ṣóògùn ògùn apic wọ́n fi wá darí ẹ̀mí kúrò níbi alukuran wọ́n fi darí ẹ̀mí lọ sí di àwọn àjò tó jẹ́ lànà àwọn kan tí kì í ṣe lànà wa mùsùlùmí à ń tẹ̀síwájú níta dé ní ọ̀la àánú ọlọ́run akùnmọ̀ tẹ̀síwájú subhanaka وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní dáwàtò làhákì lẹ́mẹ abẹ́òkúta.